true love song tó yáàyì orin olólùfẹ́ tó yáàyì tó yàtọ̀ tó pérégedé òun kankan ni alátẹ̀wọ̀ miracle featuring Kiss Daniel orin tó kọ́ wá sùkàn mama di mama ti máa sọ fún ipa mama di mama ó yẹ kẹ́ ti mọ̀ pé tí ó savage until the next yes then wọ́n gbọ́ all over all over ti mọ̀ pé babe mi ọkàn ni Tiwo Savage but nínú orin yìí wọ́n ti ẹ̀ kọrin jù màmá yẹn ò kọrin jù rárá kíkan náà ṣe wọ́n feature Young Jane àti Keith Daniel again kíkan lórúkọ orin hello baby in fact ọ̀rọ̀ wà ń bẹ̀ àwọn bíi you cannot take my boyfriend you cannot gbẹ ṣàpọ̀ nínú orin yẹn ẹ ká lọ gbọ́ orin yẹn orin tó ẹ̀ṣẹ̀ bì jáde tuntun tuntun tuntun ni Tabatunde another cha cha song ó tún wà on the line kò ṣe àwọn. John àti Kid Daniel tí a pè orin yẹn ní hello baby hello baby <laughs> ọlọ́run ọmọ baby tí wọ́n bá nínú orin yẹn o baby tí wọ́n bá wí gan àti mọ̀ àmọ́ ọ̀rọ̀ kún nínú orin yẹn then on to the next burner burner tí wọ́n gbọ́ nípa burner boy then you can listen to Dangote Dangote Dangote still dey buy money o me i dey kill dem sharp. bẹ́ẹ̀ ni killing everybody killing gbogbo ọpẹ́. Oyọ̀rántí tó gbásìn lórí ètò àìtó yín ìjọya Sagoni à ń sọ̀rọ̀ nípa ìbọ́nà boy pẹ̀lú orin anybody anybody whoops tẹ́ bá rí fídíò ẹ̀ máa rí bọ́nà boy lórí red top you know very ginger kind of look swaggish funkylicious beauty funky ọmọ ẹlẹ́yìn fat orin yẹn ó ṣe kí ni ó wà very very important, point gan ni ẹ bá lọ gbọ́ orin yẹn tí a bá padà dé ẹ máa mọ̀ pé ìjọyà tí mo ní fún yín lónìí ó ṣàna wọlé properly ni à ń wọ̀. Oh baby, I'm getting jealous see you with anybody cause I'm getting jealous. Very fire boy ló shaking kiri ló ń fire everything la la <laughs> Tẹ bá ń gbọ́, I'm getting addicted ọ̀dọ̀, oh, I'm getting addicted ọ̀. Oh. Ó yẹ shaking, n ṣe kí ni, kémi it lọ fire boy pé come here. Why you getting addicted to? Ẹ ká lọ gbọ́ orin láti our fire boy. Kí gan ni orúkọ orin yẹn? Jealous. Who? Outside yẹ́rí going? I'm ni.